bẹ́ẹ̀. tí sẹ́yìkì buhari ọmọ musa ṣẹ̀ṣẹ̀ ṣe. àti fisidi ìtẹ́lọ́rùn. látẹnu sẹ́yìkì mú ìdí ìdajàni bẹ́ẹ̀ lọ náà ni o. bẹ́ẹ̀ tẹ̀ ni kẹ́ra kẹ́ wò. wàláhì wọn kọjá bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم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 ilayka tawassalna bika Allahu awwala wa awwalu ma yabuda bihi al-abdu mawlahu mu'izzun مذل من يشاء بقهره سميع بصير كل شيء بمراه يا طالب العلم والسلام سير العمى آمين فيدا من الحسل رجان تزدهر هذه السيارة والمغص التي هملت قد بصراني بما لا يدرك البصر آمين أبقاك ربي للإسلام تخدمه دوما وبالحق على العهد تنتظر الفاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين آمين الرحمن الرحيم آمين مالك يوم الدين آمين إياك نعبد وإياك نستعين آمين اهدنا الصراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله آمين آمين, آمين. òde tá a wá yìí òun ni òde ṣé bọ́lọ́hún ti ní orí. bàbá ò sí mọ́ ìyá ò sí mọ́. Allah. àwa ṣàdúrà fún wọn. àmọ́ àwọn ọmọ olókù ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àgbàlagbà ni ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tírímìsíyù àti kọ́lá olótù sharifat tajudeen àti taofik ojútaláyọ̀. wọ́n ṣojú kòkòrò káwọn kọ́kọ́ fi àdúrà ṣáájú kí gbogbo orun tá à ń gbọ́n bẹ̀rẹ̀ yìí tó wá káńsù gbogbo ẹ̀ ńlẹ̀ ọlọ́run àwa mú ìtọ́ba wù àmọ́ ti dájú pé gbagudu àkọ́kọ́ gbagudu kẹyìn kò sí tọ́kan ọlọ́run pa wọn ni èyí tá à ń ṣe lọ́wọ́ yìí lọ́kan ọlọ́run gbogbo gbagudu tọ́sẹ́kù tẹ́ lù yìí kọ̀ọ̀kan ọlọ́run àmọ́ ìjókòó èèyàn a máa sọ̀rọ̀ ńbẹ̀ bọ́lọ́run bá ti ní ìjókòó rí n ti ń wu kọ́lá olóòtú àtàwọn ọmọ olókùn ni pé kí gbogbo èèyàn ó dé tán ọ̀nà tiwa sì pọ̀ káwa ta kánkànkán bàbá wa sífì máa múlẹ̀ Ìbàdàn ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. amiina. má dojú ti bàbá wa sífì máa múlẹ̀ Ìbàdàn ọlọ́run. amiina. bá a ti tọrọ fún bàbá wa sífì máa múlẹ̀ Ìbàdàn yìí bẹ́ẹ̀ la tọrọ fún gbogbo ìmáàmù rátìbí tí ń bẹ ń bàdàn ọlọ́wọ̀n ní kàn yín lábùkù. amiina. àfa alásàlátù àfa kọ́mọ̀nkéwú nílẹ̀ ìbàdàn gbogbo àwọn muazzin àwọn làdáni àwọn oníwàásí ọlọ́run bá wa kún gbogbo yín kọ́ bá wa tì yín lẹ́yìn. amiina. ọlọ́run jẹ́ ọjọ́ tiẹ̀. allahumma amin. bẹ́ẹ̀ náà mo fún bàbá wa bàbá dáadáa ń bẹ wájú ọlọ́run àfáàgbà ẹni ọlọ́run bàbá wa lẹ́hàádì àjíṣàfẹ́ àfáà wa àgbà bàbá wa àgbà àkìlápá ọlọ́mọṣà bàbá wa kẹ́ bàbá wa àkìlápá. amiina. gbogbo onúlé bàbá àkìlápá lákùn ọlọ́run má wọn gbọ́ ayun. amiina. àkìlápá tànálọ́làdúrà àkọ́kọ́ wọn àkìlápá tòní òun lọ̀rẹ́ mi àfa wa kaazum akilapa khalifa baba wa akilapa ọlọ́run bá wa dúró ti kaazum. amiina. ọlọ́run ma sẹ́rù ba akilapa tóní. amiina. ọlọ́run ma jàláyà. amiina. ma da ọ̀rọ̀ ẹ̀rú. amiina. ọlọ́ àwọn ẹni ọlọ́run. alahuma amiina. gbogbo ilé àwọn alifa ilé ìbàdàn lakọlọ ma sọ amiina. bisimilahi inna atayna. bisimilahi rahman inna atayna kalkawthar. fasoli lorabbi kawan iná ṣe ní akahola aftar amin. mo kí bàbá wa agboola ọlọ́wọ̀n ní dààmú yín. àmín. ọlọ́wọ̀n sì ní kàn yín lábùkù. amiina. ẹ̀rù sì ní bà yín. allahumma àmín. mo kí ọ̀rẹ́ mi dáadáa abdulrasheed merenje taye kọrẹ́nsì náà ṣẹ̀ṣẹ̀ lọ ni ọ̀nà tiẹ̀ náà pọ̀ bíi tiwa ọlọ́run bá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. amiina. bí n bá ń ti ń wí ọlọ́run jẹ́ ayé ọmọ kó àwọn fẹ́ gbọ́. ami. ọlá Qur'anul azim. Allahumma amin. ọlá bíbọ̀wọ̀ àwọn àfa ti ń bẹ lára táyé kọ́rẹ́nsì. amiina. ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún. ami. mo kí gbogbo ẹni tí ń bẹ nínú hall ọkùnrin ni obìnrin ni kọ́dà àwọn àlùfáà tí wọ́n fara pamọ́ ọlọ́mọṣàjọ dá gbogbo yín. amiina. ọlá Qur'anul azim. Allahumma amin. mo kí àwọn ọmọ olókùú ọ̀rọ̀ wa ò ní pọ̀ ọlọ́run a máa fi kú túnà ẹ̀dá ń jọ́ mi ẹ̀yìn ìbàdàn ọlọ́run a fi kú túnà ẹ̀dá ń jọ́ mi ẹ̀yìn ìbàdàn ọlọ́run a Ìbàdàn bó ti láńlá tó yìí bá rólówó kan ńlẹ̀ Ìbàdàn fún wa ní ah, ọmọ lówó o bí bàbá wa kọ́lá kò ní í jọ á lójú nígbà ó ṣe pé ìlú ńlá ní Ìbàdàn a gbọ́dọ̀ rí ntí ọba wà ọ jẹ́ nǹkan ńlá. bá a kan bàdàn tí ní ah, ju lọ. kò ní jọ wá lójú ń bàdàn èyí ṣe tí òfin ní jọ wá lójú torí àti mọ̀ pé bàdàn ìlú ńláńlá ni ológun tá a bá rí ń bẹ̀ gbọ́dọ̀ jó ológun tó tóbi. ìbàdàn bá a bá rí alágbára tá a wá béèrè pé agbára tẹ́lẹ̀ yìí ṣe wá bu háyà bàbá ni ọmọ ìbàdàn ni kò ní jọ á lójú torí àti wò pé ìbàdàn fún rẹ̀ ìlú ńlá ńlá ni. Allah ọlọ́run a máa wá fi kútú náà sírí ẹ̀dá a sì máa fi bọ̀ sírí ẹ̀dá. bẹ́ẹ̀ yẹn bá wo tirimisiyu kọ́lá olóòtú sharifat taofik tajudi gbogbo ẹ̀yẹ́ mọ́ bàbá wa bẹ́ẹ̀ bá ń wò yín èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ ni ọlọ́run fi kútú náà sírí bàbá yín àtìyá yín lọ́nà wo rí ó tú náà wọn pé wọ́n ṣe ń tọ́ da aláyé. bí wọn bá se ń tọ́ da aláyé ayé ò ní yẹ ẹ̀yìn ọmọ wọn wọn se ń tọ́ da aláyé ló fi yẹ àwọn àyè ń bẹ ọlọ́wọ́n àtúnà sírí àyè mi ẹnìkan náà ni wọ́n mú láàyè ni ọlọ́wọ́n wàá fi túnà sírí àyè ni. ìlú kan ń bẹ kan <laughs> wọ́n níbi kan nù ìlú yìí wọ́n a máa jẹ èèyàn wọ́n a máa pa èèyàn wọ́n a máa ta èèyàn wọ́n a máa kun èèyàn èrí oníyè jẹ́ apá jẹ́ ẹsẹ̀ wọ́n ní twenty five thousand ní ẹsẹ̀ kan báyìí débi tán ẹnìkan ni wọ́n sì mú lọ́lọ́run náà sí rí ibẹ̀. ìlú ń bẹ tírú bẹ ti ń bẹ nù ìlú náà ẹnìkan ọlọ́run fi ẹni tí wọ́n mú bẹ̀ tún náà sí rí ẹ̀ ǹjẹ́ bàbá wa ń pè ń bo ìlú wo wọ́n wà pé sókà ẹnìkan náà ni wọ́n mú bẹ̀ làṣírí etú ọlọ́run a máa fi kú tún náà sírí ẹ̀dá a sì fi kú àìbà sírí ẹ̀dá ẹnìkan ni wọ́n sì mú ọlọ́run a sì fi tún náà sírí àyè mi ẹnìkan wọ́n sì mú sókà wọ́n sì yàn mú jọ́nà ni ẹ wojọ́ wọ́n ti ń ta bọ̀ mẹ́rin ẹnìkan ni wọ́n sì mú wọ́n sì mú ni ọlọ́run ní ha àṣírí ẹ̀ wá tú lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run àfikún túnú àṣírí ẹ̀dá àti hmm. fi bà àṣírí ẹ̀dá ẹ̀yin wọn àbá wa wọn àbá ọmọ àdábá níyà mo kí yín púpọ̀ ẹ kú àṣẹyìndé bàbá àtìyá ń bọ̀ lẹ́ẹ̀kẹ́ mọ́ ní ẹ dákun ẹ ṣàánú kọ́lá olóòtú àtàwọn yòókù rẹ̀ wọn ò ní bàbá wọn ní ìyá o wọ́n ti dán ọmọ òkú ọ̀run o kọ́lá olóòtú àtàlájì wa Tirmidhi yù gbogbo yín bẹ́ẹ̀ àlèmọ́tù bá bọ́. àlèmọ́tù bá bọ́. àṣeyìkú ọ̀nà ni. wàkúlù náà sì dákìlù. ìtakùrẹ́ àfàwa ni wàkúlù náà sì dákìlù. gbogbo èèyàn bí kú ti ń jẹ́ ọ̀nà ni gbogbo èèyàn ní àwọn àgbà ọ̀nà ni wọlé kò síbò ti jẹ́ ọgbàbẹ̀. يا ليت شعري بعد الموت ما الدار يا ليت شعري بعد الموت ما الدار inú olórin tí kì í kú ọkàn barista barista lọ àwọn kọrẹ́nsì wọn ò dákẹ́ wọ́n lọ sóò náà ni. yálà ìtẹ̀sùnrin àbàdàn ìmọ̀ ti máa dàrú. ìjọba rí ti lọ àwọn pàṣọ wọn ò sinmi wọ́n lọ sóò ni. yálà ìtẹ̀sùnrin àbàdàn ìmọ̀ ti máa dàrú. ìjọba rí ti lọ àwọn pàṣọ wọn jẹun sókè wọn lọ náà ni. àwọn amórí tó ń dà àwọn tó ń jẹ́ wọn lọ́nà ni. akínníkan àtàwẹ́wẹ́ àti zọ̀mbọ̀ àti tìmọ́tì àti wọ́tàmẹ́lọ́nù wọn wọ́n jẹ́ ń wúrọ̀ náà ni. yálẹ̀ ìtẹ̀sùnrin àbàdàlẹ̀ máa ti máa dàrú. pọ̀sẹ́ntò pọ̀sẹ́ntò lọ. yálẹ̀ ìtẹ̀sùnrin àbàdàlẹ̀ máa ti máa dàrú. kò sólùwẹ̀ tí ó kú láyé ẹnìkan ṣoṣo tọ́ fi bà mí òun náà ni yàrá dùà ọ̀dọ̀ àwọn olóṣèlú mọ̀ wà níjọba àrí ti lọ àwọn pàṣọ wọn jẹun sókè wọn lọ náà ni àwọn amóritọ́ndà àwọn tún jẹun lọ náà ni akínníkà àtàwẹ́wẹ́ àti zọ̀mbọ̀ àti tìmọ́tì àti wọ́tàmẹ́lọ́nù wọn wọ́n jẹun lọ náà ni. yálẹ̀ ìtẹ̀sùnrin àbàdàlẹ̀ máa ti máa dàrú. pọ̀sẹ́ntó pọ̀sẹ́ntó lọ. yálẹ̀ ìtẹ̀sùnrin àbàdàlẹ̀ máa ti máa dàrú. kò sólùwẹ̀ tí ó kú ọ tọ́ lọ tẹ́rù fi bà mí òun náà ní Yaradua ọ̀dọ̀ àwọn olóṣèlú mọ̀ wà nígbà táwọn olóṣèlú ti ń kú kò sí kan tó mi lù yìí títìtì Yaradua olóṣèlú ni ẹwẹnu tó lò ọba ọ́ìlì níye kan ó padà àmẹ̀kúnnù ah, ah, ọlọ́run ọba dísù níye kan ó padà àmẹ̀kúnnù ọlọ́run karosini ọjà wálẹ̀ pé ọ̀ ní tí wọ́n ń lò náà àwọn òlò bíi ti karosini yìí náà wọ́n ń lò ọjà wálẹ̀ bàbá oníkété àwọn adé wọn ní kíni ń jẹ bẹ́ẹ̀ ń pẹ́ káwọn tó wọ̀ ná àdìjẹ́nu náà kíni. yẹ́lẹ̀ ìtẹ̀síọ́rì àbàdàlẹ̀ máa ti máa dàrú. òun fa sókè ni. yẹ́lẹ̀ ìtẹ̀síọ́rì àbàdàlẹ̀ máa ti máa dàrú. orin tí ń kọ́ ni ẹ máa tún bá wa lọ tán àfààní yà lẹ́yìntà ṣèrè yà ọwọ́ agéka ẹ̀jẹ̀ yà lẹ́yìntà ọwọ́ agéka ẹ̀jẹ̀ pé yà lẹ́yìntà ọmọ ṣe o. ṣèrè yà orin mi ti ń kọ yìí. bẹ́ẹ̀ dalí mọ́ ti máa dàrú. bàbá kú ibo là ń lọ kí lọ́kàn <laughs> kírísítẹ́nì bá bá ṣàdúrà ìjọba ọ̀run bàbá paradise ọlọ́run wò wọ́n ràn pásítọ̀ tó rí odidi èèyàn mọ́lẹ̀ torí kí sọ́ọ̀sì ó lè máa kún. báfọ bàmúra Allahumma ya munfalik odidi èèyàn àtàwọ alábòóyún ńlọlọkọ mọ nǹkan wọn ń pè <laughs> àwa àfa tòní ẹ̀já pera wa ibo là ń lọ ikú mọ̀ ẹ̀yìn àfa. fàmálì náà síkà tó ń takùnà ìdá àbàkà o. àwọn àfa wọn náà àwọn àfa kan ti lo ìgbà lọ wọ́n sì ń bẹ láyé lónìí. Mm. oníwàásí ni wọ́n wọ́n gbọ́ Yorùbá wọ́n mọ ọ̀rọ̀ sọ àmọ́ lónìí wọ́n dẹni àbùkù wọ́n ti dà fọ́ olóṣèlú. fàmálì náà síkà. àfa àtàwí bí wọ́n bá ń bọ̀ ilẹ̀ àárọ̀ wọn lórun tòní wọn wá fojú yẹ̀yẹ́ wọn pé wọn tún dé àfọ olóṣèlú. fàmálì náà síkà. ìjọ wọn náà wọn bú wọn ké wọn gbé yorùbá kalẹ̀ kòun tà á ké lóde òní wọn jẹ ní torí owó àtòṣèlú tí wọn dá sí. fàmálì náà síkà àǹtakùnà ìdàbàkà. ẹ̀yin àǹfà òṣèlú ọ̀tọ̀ ni ẹ̀wù méjì làwọn olóṣèlú wọ̀ ẹ̀wù yẹyẹ ẹ̀wù kì í padà lé ẹ̀wù méjì tó olóṣèlú wọ̀ nù olóṣèlú kan bá kú tán bá ń gbé bọ̀ gidigidi báyìí ó yẹ kí n yẹ pé ẹ ẹ̀yà lọ́nà ìkànnù àwọn àti igi náà jáde náà àwọn tó ń gbé bọ̀ yìí torí wọn ò ṣe rere kan sáyé báwọn kan ti sílẹ̀kùnlẹ̀ bíi adédìbò pé ẹ máa jẹun mo wà ń bẹ̀ kan ọkùnrin kan sunkún wájú bàbá adédìbò mo jókòó tí baba adédìbò báyìí ni ọwọ́ àdọ̀bálẹ̀ baba ní kò ń dé ń dé kí lọ́ba wá ó ní ẹgbàá mi ilẹ̀ mi ni mo ti ní nísìn baba yóò fẹ́ tó àmọ́ yìí ní nǹkan lọ́wọ́ wọ́n ti fi kọ́ wọ́n ti wọ́n gbalẹ̀ ń bẹ̀ wọ́n gbalẹ̀ baba ní ah ah <laughs> wọn ò ní gba tiẹ̀ lọ́ọ́ kọ́ síbẹ̀ pé this land belongs to Adedibu. lọ́ọ́ gbé síbi ilẹ̀ rẹ̀ abalẹ̀ nìkan ò ní gbà bẹ́ẹ̀ máa gba gbogbo ilẹ̀ ọlọ́run tó wá ṣe iléyà tó kù bí ọ̀tún la níjọ́ tó mo tún padà wádò bàbá ọba tó wá dúpẹ́ pé wọn ò débẹ̀ sà wọ́n ń pẹ́ ẹ lẹ̀ ní ẹ bó ti rí nù ẹnìkan ní gbà yẹn lẹ̀hún ẹ̀yin ń jẹ́ àgbà nísìnyí ẹ gbà lọ́wọ́ ẹni ní ẹ̀ràn ti ikú mà ẹ máa rántí ikú ẹ̀yin tẹ̀ ń bẹ nípò ẹ máa rántí ikú ẹ̀yin tá a gbá yẹlé lọ́wọ́ ẹ máa rántí ikú àwọn àjẹ́ àwọn àjẹ́ ẹjọ́ wọn àná àwọn ọ̀rántí ikú àwọn tòní ti rántí ikú kọsájẹ kan tọfẹ fóònù nísìnyí tí ò ní wọnà dáadáa yọkọ wò dáadáa báyìí wọn fẹ́ kọjá títì àjẹ òwò dáadáa àánà mọ̀ pé ikú mbẹ wọn sì mọ̀ pé kò rọrùn ẹ̀yin àfáà nígbà kan báwọn àfáà ní táwọn wí bá ń bọ̀ ilé ọmọ ọ̀rọ̀ ni ẹ̀rù ó sì máa bàyàn pé ẹ eh, ha àfáà yìí ló ṣe àwọn wọn ti dá ìlú báyìí sì dẹni àbùkù máa wọ̀ kẹ́ ni. wọ́n wù jàná ní wọ́n ní sọ́jà náà lọ́gbà wọ́n ti rí millions ṣé wọn ò rí tẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n fi ń sòótọ́ nígbà millions dé tí wọ́n dá sóṣèlú wọn wá rí millions àwọn náà wá rò tó sọmọ ayé wa ń wò wọ́n ní sọ́jà ẹ̀ ń lẹ́ wọ́n ti dà fún olóṣèlú torí ẹ̀yin abáta ń bẹ ní ẹ dákun ẹ má ju òótọ́ lẹ̀ o ẹ má sòótọ́ lọ ọlọ́run ló ní owó ẹni ọlọ́run bá ní ó ní ní ó ní èyí ò ń dó bẹ́ẹ̀. Allahumma irhamuhuma. ìtì lọ bẹ̀ wọn lọ́jẹ̀ẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ àwọn olóṣèlú lọ́wọ́ ni mo ti sọ tiwọn mo ti sọ tàwọn àfa ẹ̀yin olówó ọ̀dọ̀ wọ̀ yín ẹ sílẹ̀kùn yín lẹ̀ ẹja àǹtálíkà ọmọ ọ̀rọ̀dọ̀ yín dé sẹ́ẹ̀rẹ́ àwọn ọmọ tí wọ́n mú gbó ládùúgbò ni wọ́n níjọ tiwọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ga tẹ́ ẹ nípò gbogbo nǹkan lọ́yẹ kẹ́ ẹ ní lọ́rẹ̀ ẹ ní olè lọ́rẹ̀ níjọ bá ti ń ṣe oh, chief kìnìún lálẹ́ olóòní òun náà kọ̀ pé ń sànú àwa boys wọn sì yọ ọ lẹ àwọn báyìí báyìí tí mo bú wọn ni pé gbọ́ ẹ bẹ̀ gan òun yẹ ká number one wọn sì wọlé wa bọ̀ ọlọ́njọ́ da kan lọ́rin dáko ẹ̀ gbogbo yín lẹ́ mọ̀ àwọn olè bíi méjìlá ní ọlọ́ọ̀ka mọ́lé pẹ̀lú àwọn ìbọn ìwọ̀n ń gbọ́ kàkàkàkàkà ń ta ah, ah. ọwọ́ eh, eh, ah, mi lẹ wá wá ẹ ẹ máa gòkè bọ̀ ọwọ́ ni wọ́n sílẹ̀kùn fún wọn sálẹ̀ ọwọ́ àpọ̀lọ́dẹ ẹ bàbá kínní bàbá kínní ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ni wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ ó ní ẹ tú wọ́n wá tú ó ní ẹ gòkè wá kí lẹ̀ ń fẹ́ ẹ sì wá sẹ́nu ọ̀nà mi di fi ẹ wá sọ di bẹ́ẹ̀ bá tún fi dì ẹ̀yìn ìbọn kí lẹ̀ ń fẹ́ wọ́n ní à ah, àwọn boys ni àwa gba tiwa ni wọ́n ní ẹ bá ń bọ̀ lọ́dọ̀ tèmi níyì ẹ má kó bọ̀ wá mọ́ ẹ èso lè ṣe báyìí rí sẹ́ni ò jẹ́ lẹ́bí ṣe gorun tẹ̀sí yìí ọ wá pé ìyàwó ẹ̀ Rónkẹ́ ìyẹn ò ní sa gbé two million tó wà ní wọ́dúrópù tá a gbé wá lálẹ́ àná wa ẹ lọ pín wọ́n tún wá ní túwálì àwọn olè wọ́n fìbọn wọn kọ́rùn ni wọ́n rọrọ ẹlòmíín nù yín báyìí wọ́n pa á ni torí èyí ṣe sàárà ọ̀sánú ẹnìkan àwọn ẹbí kan ní ọ̀kọ́sọ déètì ìjọ tó dé fún wọn wọn á ní déètì báyìí yóò ti wà nulẹ̀ ẹ máa sàánú ẹ̀yin olówó ẹ̀ náà tíjọ́ tí yányán kún lẹ́yìn tìyín náà yányán bọ̀ wá pin ọ̀nà kan ò ní kù kọ́ mọ́ lópin ọ̀nà ti bàbá tó bí Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà ọ̀nà ti ìyá tó bí Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà ọ̀nà wọn pin báyìí wọn bẹ nínú sàárè ẹ̀yin tẹ́ ẹ wá lónìí ẹ ṣe dáadáa olówó tẹ́ ẹ bá bẹ nínú hall ọ̀dọ̀ wọ yẹn mọ ọ̀nà tíjọ́ tí yẹn ó pin lẹ́yìn tìyín náà ẹ̀yin onípò àlèmọ́tù bá bùn. àlèmọ́tù bá bùn wàkúlù náà sì yẹ́ẹ́. الحياة بعد الموت ما الدار يا ليت شعري بعد الموت ما الدار أدم أوروكا يا ليت شعري بعد الموت ما الدار ìdákúrè èmi náà mo ti dó yọmọ òrukàn ni mí àmọ́ èmi ọ̀rọ̀ rárá fẹ́yìn bá ní ìyá máa ń tẹ́jà mu ni jàre yín pẹ́. torí gbogbo tí fi gbìyà ara mi bẹnu kuranu gbogbo ẹmọ ìtì kó sára. Allah. àárọ̀ ni ọmọ àdábá níjà bá ọba mú mi kù dákun mọ́ mú mọ́ bá ọba ń de báyàn sọ̀rọ̀ bá ọba lọ bìkan tó wá wá bàtẹ̀ ẹsẹ̀ kan tìtàn pé lẹ́yìn náà wọ́n bọ̀ sáà ah àṣẹ lukú lọ́kẹsẹ̀ bọ́ ọmọ kékeré òun lọ́wọ́ ọ̀rọ̀ lọ́hùn kọ́lá olóòtú máa fẹsẹ̀ rìn lọ́ní jùbàtà nínú èèyàn ní ọ̀dá jù èèyàn ń bọ̀ yàn lọ́wọ́ lásán èèyàn sì ń délé ńlọ kú níbi tẹ́lómiì wá ayé náà dé ọlọ́run wá mú bó ti ráyè òun tó yẹ wá kú jọ ikú yìí náà ni ẹ máa rántí ikú. àwa ti wá àwa àfa àti jẹ́ dòdò òdòdó wá sí wọn agbàlọ́dọ̀ gómìnà agbàlọ́dọ̀ sínétọ̀ bí sínétọ̀ ń bá ń bẹ́ ń jòkó a máa wá dá bó ti ṣe náà ni ó sì máa ṣe bó ti ń ṣe náà ni ó ti máa ṣe lọ. gómìnà sanwó oṣù àwọn aráàlú àwọn akẹ́kẹ́ bó ti ń ṣe náà ni ó ti máa ṣe lọ. bó ti ń ṣe náà ni ó ti máa ṣe lọ. gbogbo owó tó yẹ kọjá ta aráàlú ẹ̀tọ́ wa gómìnà ń kódà sínú fáìlì tiẹ̀ ń kódà sínú àkáǹtì tiẹ̀ ẹ̀rí nǹkan àwa adé àti gbogbo tiwa àní sòdodo máa wà fà àwa nǹkan bó ti ń ṣe náà ni ó sì máa ṣe la bó ti ń ṣe náà ni ó sì máa ṣe la. sínétọ̀ tí wọ́n fún lọ́wọ́ làbújá five hundred million ní go to your constituency let them enjoy you òun náà wá ara kílípà méjì ẹ wo sínétọ̀ òfò àwa ara kẹ̀kẹ́ tí wọ́n tún kùn méjì sọ́mọ́ tiẹ̀ ń gun kẹ̀kẹ́ láyé wọ́n lòun ṣe empowerment ẹ̀rọ ẹ̀rọ ọlọ́ta tó ti bàjẹ́ yányán wọ́n tún kùn wọ́n gbélé kálukú lọ́wọ́ harness empowerment òsì ọ̀dàmú nàìjíríà àwa tó ìyá isa ẹ̀já lọ àwa tó wọ́n fẹ́ lómi ní tansi ẹ̀yọ kan tansi náà lọ pa tansi ẹ̀yọ kan tán gbélé lómi lọ́wọ́ ńlọ pa àwọn anulẹ̀ ní ìwọ nìkan lórí gbà <laughs> tí ó pa ọ náà nù lẹ́sìpírẹ́sì náà ni bẹ́ẹ̀ wọ́n ti kílẹ̀ ẹ̀ sí odidi sínétọ̀ wọ́n fún ní five hundred million lọ bí tó ti wá jẹ́ wọn gbádùn rẹ̀ òun náà dé àwa pé kálukú ó ṣe ráìsì tí wọ́n wa lówó òṣìṣì pọ̀ kálukú wa ń gbowó àwa àfáàná tí wọ́n ké bó o ti ṣe àwa dúró wájú wa ẹ̀yin sọ ti sẹ́tù ah, àwa àwọn òródòdó sọ mọ́ gbogbo àwọn àyájọ́ ohun tá à ń ké tí ń dẹ́rù bàlú àwọn àfọ òkè mọ́ gbogbo ọ̀rọ̀ Yorùbá táwọn àfa ń gbé kalẹ̀ ń jọ ohun táyé fi pé ó oh, àfa ló yìí àfọ òrí sọ mọ́ wọn ti do mílíọ̀nù ìwọ̀n kẹ́ bó ti ṣe náà ni ó sì máa ṣe lọ. bó ti ṣe náà ni ó sì máa ṣe lọ. gómìnà èèyàn ìṣerú èyí ò kọ́ ọmọ màá lábọ́. bó ti ṣe náà ni ó sì máa ṣe lọ. ẹ̀yin Ìbàdàn ìtì ẹ̀ ń béèrè ebi wọn fẹ́ wó sókà yìí tẹ́lẹ̀ kí ló dé tí wọn ò wò mọ́ àṣẹwá látòkè àṣẹbẹ tí ń ṣe é náà ni ẹ sì máa ṣe lọ. bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ mọ́ sókà àrígúdòsà ń dùn pé ẹ gbogbo ẹ̀ àṣẹ́sì tó wá láti fi àṣẹ́sì wá pàwọ́ náà lára nǹkan bẹ̀ bẹ́ẹ̀ tí ṣe náà ni ẹ ti máa ṣe la bẹ́ẹ̀ tí ṣe náà ni ẹ sì máa ṣe la èèyàn ìṣèlú èyí kọ́ mọ́ alábọ̀ bó ti ṣe náà ni ẹ sì máa ṣe la. bá a ti ń babọ̀ ni ẹ jẹ́ wá sọ̀rọ̀ ọkùnrin díẹ̀. Allahumma aláwọn o bá wa kẹ́ ìyá àti bàbá tó bí kọ́lá olóòtú. àmín. wà á fẹ́rẹ̀ láhùn máa. ìyá àti bàbá tó bí kọ́lá olóòtú ọmọ àdàbà níjà ọlọ́run bá wa kẹ́ wọn. wà á fún àníhùn máa. ìyá àti bàbá tó bí kọ́lá olóòtú ọmọ àdàbà níjà nìbàdàn ọlọ́run bá wa mójúkó fún wọn. wàjẹ́ alukọ́bùrà máa rọ́. níbi tá a sin ya sí níbi tá a sin baba kọ́lá olóòtú sí àti ìyá rẹ̀ ọlọ́run bá a ṣe lẹ́bàtà kan náà àwọn àbàtà àlìjẹ́ náà. lẹ́ àná lè kọ́ búra. torí pé sàárè tẹ rí wọn yín ìbàdàn. dárò lè fìtínà. kèsè fàájì sàárè ilé àgbákò ni. dárò lè musibati. sàárè tẹ rí yóò ẹ̀yàn ilẹ̀ ìbàdàn ilé kìnìrí dárò lè musiba ilé musiba dárò dínkì. ilé tí fún pinpin máa yàn. dárò zulima. ilé òkùnkùn. dárò la àkọ́rìbì. ilé àwọn àkekèé. dárò la hayati. ilé àwọn ejò ní sàárè. limani amila suwa àwọn oníjẹ́lẹ̀ àkekèé fún àwọn oníjẹ́lẹ̀ tí ó fún fún àwọn oníjẹ́lẹ̀ tí ó sì mọ́lẹ̀ fún fáwọn tí ń bá ń sàbúrú ayé ó wo iye ọmọ ọlọ́mọ tó ọ̀ra búùsù wọn tó ọ̀gbà oyún wo iye ọmọ ọlọ́mọ eh, tó ọ̀ra búùsù wọn ó tún wá fún olówó kọ́lọ̀ sẹ́yìn òdìdí ẹ̀dá tí ń bọ̀ òní ọ̀lọ́ yọ dànù olówó onúlé yín ó sì yọ dànù àfàànù lè yín yọ dànù ẹni tí ọmọ bọ̀ tí ọmọ ẹ̀rọ inú lè yín òní pàdánù ẹ máa bá a sọ ọ bá nù sáré. Kama kàmá kọ́lá abdulmalik ibn marwani. gẹ́gẹ́ bí n tá àfa àtẹ̀fẹ́ gbọ́n parẹ́ yìí sọ ẹ̀yin tẹ́ ẹ máa rìn tẹ́ ẹ máa ṣe fáàrí ẹran tí ìjọ́ tí fáàrí yín ó di nǹkan kí nǹkan á máa gbé ọ lọ á yí ọ lásọ wọ́n máa faṣọ ya lérí rẹ báyìí ní pé ọ wọ́n mi ní wọ́n ní kí lukman máa wọlé ẹlòmíràn wàá dojúrú pé èmi lukman kò tiẹ̀ fi mi sá kò fi nǹkan kan ìjọ kan wá bọ̀ àní pẹ̀ olóko rẹ mọ́ kí ni wọ́n ń ṣe lọ́wọ́ rí wọ́n pé wọ́n ń wẹ̀kú lọ́wọ́ ni wọ́n ń wẹ̀kú lọ́wọ́ nbọ wọn gbókù sí àní pẹ̀ olóko nbọ wọn gbé Buhari sí kò ní síjọ́ náà mọ́ nbọ wọn gbókù sí máa náà tijọ́ tó kọ̀ rẹ ó di àpò kọ̀ rẹ dà. àyìnà màfarúkà ìndàlọ́. ìbí ọlẹ́rẹ̀ ìwọ̀tọ̀ ọ̀ráyé ṣe nbọ̀lọ́fẹ́ sálọ lọ́dọ̀ Ọlọ́run. àyìnà màfarúkà ìndàlọ́ ọ̀nà wo lọ fẹ́ ságbà wájú ọlọ́run èmi yín léèrè ẹ̀yin tọ́lọ̀ bá ní ẹ tẹ́tí sí mi. àyìnà màfàrúkà ìndàlá. bíkú bá dé ọ̀nà wo lọ fẹ́ gbà èmi ọ léèrè olówó ayé ọ̀nà wo lẹ fẹ́ gbà ọlọ́lá ayé ọ̀nà wo lẹ fẹ́ gbà oníkó ayé ọ̀nà wo lẹ fẹ́ gbà ikú àlìmọ́ọ́tù. kàmá kọ́lá abdulmaliki. bá àfa abdul malik ibn marwan ti wí ẹ máa wá gbọ́. Ah, ó ní ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ méke kan ọwọ́ àbà ọ̀dọ́ yìí wá ń sunkún. faqala ya amiral mu'minin. a ah, ó ní mo pè wọ ìwọ ìwọ eléré àwa mùmìnì mo pè ọ. inni artakibutu dhanban azima. Ah, ó ní bò ó ti ń wò mí yìí ẹ̀ ń ti bí ẹsẹ̀ kan bọ́ sí bí ẹsẹ̀ kan ni. fàhálì mi táwọn bẹ̀ tí. ìwà àbá ǹjẹ́ ọlọ́run lè gba tútú bá mi báyìí pẹ̀lú àwọn ẹsẹ̀ tí mo ti hù yìí. kọ́lá wà má zambuka. àáfà wa ń bi léèrè pé irú ẹsẹ̀ wo lọ kọ́lá dàbí àzímọ́. igè ìwà ń dá lóhùn ó ní ẹsẹ̀ mi tí mo ṣẹ̀ tóbi púpọ̀. kúntù àǹbáṣul kùbọ̀ ó ní bó ti ń wò mí èmi a máa lọ hu àwọn sàárè. wà á kún tó ara fi àmọ́ra náà jí bàtà. bí n bá hu sàárè tán èmi a máa wá ara wọn tó surprise mi níbi sàárè tí n bá hu. kọ́lá àmírù wà máa rọ ẹ̀ta. àmírù wa ń bi léèrè pé bọ́n bá hu sàárè tán ọlọ́run ra wọn kan tó surprise rẹ̀ kí lọ́ọ́ máa rí nu sàárè tó bá hu. kọ́lá yá àmírù nàbàṣù lẹ́yìn látàn. a ah, ó ní wàá mi kan mo hu sàárè kan ńgbà mo hu sàárè yìí. fàrọ ayé tún sọ ìbá o. fàrọ ayé tún sọ ìbá o. ìyá nìyí aláàfin aláàfin gbogbo ẹ̀ ọmọ òfò òfò ọgbọdọ, ṣe ìyá ọmọ àrùn àrùn ṣe adéyẹmí. ọmọ kú ikú ọgbọdọ parí yẹmí àyìnlá ìyálé kótó nù ni bẹ́ẹ̀ yẹn bá dá àfin tí ọba dọ̀dọ̀ ìyálé kótó ọ̀ ò lè rálá àfin mo kíyà kábíyèsí o ẹ rí gbogbo èèyàn máa lọ kí ìyá ń bẹ̀ wọn ni bẹ́ẹ̀ tí ń wò ìyálé èèyàn sì ń wo aláàfin ọ̀yọ́ mo ní bàbá wa aláàfin ọ̀yọ́ èyí ṣe téèyàn bá ń wò yín tẹ́rí máa fọ́ yẹn. <laughs> mo burú púpọ̀ ẹ̀ ń wò wọ́n eré wa fẹ́ máa fọ́ mi mo ní ah ẹ̀ ń wo kíní kan lára yìí bí n bá ń wò yín púpọ̀ eré ń fọ́ wọ́n lọ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n wá sọ̀tún mẹ́ mo ní ah ní báyìí tó wà yẹn ní wojú yín mọ́ níbi èmi tó wà lọ lẹ́ẹ̀kejì ìwọ̀n àwọn òrẹ́lẹ̀ báyìí gbogbo tí wọ́n wù ìwò wọn lójúmọ́ wọ́n á ní Buhari wò mí ojú ọ̀rọ̀ wà mo ní ìwò yín kábíyèsí àwọn ọba tó rí nǹkan ṣe àwọn ọba ti sìn àwọn ọba ti ń lọ kílọ̀bù ọba jákujáku gbogbo àbàtí ń gbé ọmọge ọba aráhùn ráhùn àbàtí ń lọ àbàtí ń jó sèǹkéléwu nínú àfin sèǹkéléwu ẹ wà àwọn ọba àwọn ọba gidi là ń dàkọ yìí àwọn ní ọ̀fù Ifẹ̀ mo déwájú ọ̀nà ọ̀fù Ifẹ̀ náà ní nǹkan bíi last month tá a ṣe wá ìtàn mọ́ a wọlé lọ kí a a ah, ah, mo wò pé wọ́n ọlọ́run díẹ̀ díẹ̀ láàmú tán àgbà ti dé náà nì ibi kálukú ọ̀hẹ́ndì sí náà nì.

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امين امين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد lam yalid walam yulad walam yakun له kufuwan ahad. ọlọ́run ìbàdàlà wa yìí gbogbo àwọn tó fẹ́ràn wa pátápátá ẹ̀yin tẹ́ ń ra kẹ́sẹ́ẹ̀tì wa tẹ́ mọ̀ wá tínú yín ń dùn tẹ́ bá rà ibi ẹ̀ tí ń mú wọ ọlọ́run oníjọ́ tán bẹ̀. àmín. etí tẹ̀ fi ń gbọ́ ọlọ́run oníjọ́ di. àmín. ọlọ́run ntí ò ní jẹ́ kẹ́ ẹ máa rà á mọ́tẹ́ ní fẹ́ wò wá ọlọ́mọjọ́ ṣẹlẹ̀ sí wa. àmín. bisimilayi náà àti ọlọ́run bá gbogbo yín láṣìírí. bisimilayi rahman rahim inna atayna kalkawfar fasalli lirabbika wanhar inna shaniyaka wal abtar àmín. ìyálégó tó mú owó wá owó tó sì tóbi ni ọlọmọsà bòyá lẹkọtọ láti rí. amiina bẹẹ bá ń lọ ilé Ọlọ́run jẹ ẹrí léwọ. ami ọlọmọsà jẹ ẹrí léwọ. amiina ọlọ kuranu laazim. alahuma ami. ọlọmọsì da ọ̀rọ̀ yín rú. ami ọlọ àyà tó bí yín ọlọ àbá tó bí yín. amiina. àti gbogbo àwọn ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá rẹ̀ ọlọmọsà bò bò yín láti rí. amiina ìyá ti lọ bàbá ti lọ ọlọmọfẹyìn wọn bayé yín jẹ́ àmín ọlọmọfẹyìn wọn dayé yín rú àmín ọlọmọfẹyìn wọn sẹrùbà yín àmín ọlá àwọn afa ti ń bẹ nínú hall wọn yìí ọlá afa yẹn ni kọ̀ọ̀kan wa àmín bisimilahi laqad ja'akum. bisimilahi rahman rahim laqad ja'akum rasulun min anfusikum asiitu alayhi ma anintum haridu alaykum bilmu'minina ra'ufur rahim. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين ẹni ó kú tó mi nàìjíríà títì lẹ́yìn àwọn àfa wàláì yára dùá ni ẹni ó kú tí rẹ̀ ṣéèkì nàìjíríà lẹ́yìn àwọn àfa yára dùá lọ́kàn náà yẹn aláṣẹ wa gbogbo ẹ̀yin aláṣẹ wa yòókù bẹ́ẹ̀ kú àgbà bọ́ọ̀lù. àlìmọ́tù bá bọ̀ wá kúlù náà sì dáàkìlù. Mandela Mandela ń sá ìsàn lásán gbogbo South Africa ọbẹ̀ látọ̀rọ̀ ọmọ primary wọ́n sì ń sunkún lédi pé Mandela sick wọ́n wá interview ọmọ primary ó we don't want him to die he's a good president eh, kí wọ́n ó kí wọ́n wá bìyàn pé bàbá alákẹ̀tẹ̀ ẹ̀yìn tẹ̀ ń lọ bá lókè lọ́hùn èmi ọ̀dàgọ́ ẹnìkan o ọmọ mi kéré kí wọ́n bìyàn pé ta ló wù wá kọ́kọ́kọ́ kú nísìn nínú àwọn olóṣèlú gbogbo ẹ̀yin náà ẹ̀mẹ́ni tẹ́ dà kọ́ pé inú àwọn olóṣèlú àwọn yìí gan àwọn tí ń rúlu Nàìjíríà ta ló yẹ kọ́kọ́ ta là ń wá kó kú kíákíá nísìn wàláyé gbogbo àwọn mẹ́rin àyìn náà ní ẹ sọ ẹ̀ lè gbádùn bí ọba kú ẹ lè gbádùn èyí tá a dájú kọ yìí <laughs> wàhálà ẹ lè gbádùn ẹ ṣàdúrà kọlọ́hún ó kílíà rẹ̀ bó ti kílíà bá sà torí tá a bá sà tọ́jú fún yín ọ̀dà ọlọ́run lọ́sàánú nàìjíríà ọ̀kan là tún ara wọlé yìí ẹ̀yìn kan sì jòkó bẹ́ẹ̀ ń kówó mi ẹ̀yìn kan jòkó bẹ́ẹ̀ ẹ̀ ń kó ogbó ẹ̀ mi bẹ́ẹ̀ bá tún wò sà bẹ́ẹ̀ bá fìyà jẹ ọmọ nàìjíríà ẹ̀ kàn tún lé kò tún sépo ni àtùmọ̀ wa tò àmọ̀ wa jẹra wa ń yà lérí fóònù lẹ́yìn kan ti ń ra epo yẹ́sì wọ́n ń gbé mọ́tò bọ̀ wá kó fifty fifty là ń jẹ́ríkà tán kó bọ̀ fifty ẹ ta ko pé wọ́n sì ta fún yín àwa kan lọ́ọ́ tó ẹ mọ̀ pé bẹ́ẹ̀ tí bá a ti ń rí ìnira ni ìnira gbogbo ẹ̀yin olówó tẹ̀ sànú ó di wájú ọlọ́run jọ́ kìámà ẹ rí ìnira jọ náà. àlìmọ́tò bá bọ́. àṣírí kó wá ọbẹ̀ túná kí ni ó túná àṣírí kó wá ẹ̀yin ìbàdàn òun ni kú. àlìmọ́tò bá bọ́. ẹnjú àbáṣà kú wàláyà pa plẹ̀ ni wọ́n sí wọn ò fún Abacha lórí di plane kan tí wọ́n fi sọ̀kalẹ̀ ń fege apá plane ẹ wo bàbá ti tó. àṣeyìkú alimọ́tù yọ̀ọ̀rẹ́ yìí kó wa bíra rẹ lérè kó o tó máa fún yín ló jẹ kẹ́ ẹ tó jẹun bá a bá lọ tán bíra rẹ lérè pé ń bọ̀ lọ fẹ́ hẹ́ndì ẹ̀ sí láyé ẹ̀yin tẹ́ ẹ wá lónìí wá sí tí mo fún yín ẹ máa mú lọ lé èmi Buhari Musa níbo ní parí ẹ̀ sí ẹ wo brọ́dà wa làbí tí ń dráìfù ìyàwó akálà ọmọ àlọrin alabi wọn bá ti ní mr alabi òun ni máa drive ìyàwó akálà dòní àǹtí tiwa níyàwó akálà àna akálà làwa bọ̀dá wa ní tí wọ́n ń wà ní ń wà ìyàwó ẹ̀ wọ́n wá ní ọlọ́gba five hundred thousand wá ní báńkì owó àwọn tí ń ṣiṣẹ́ nínú ilé ẹ̀ ń ti ń gbálẹ̀ ẹ̀ ń ti ń dáná ó gbowó tán ó kúrú ìyà yín síta tí ó fi wọlé akálà wọ́n sì cross ẹ̀ wọ́n sì dàbọ̀ bò wọn ní sì ń lọ bí ìjẹ̀sán wá bíra rẹ léèrè ibo lọ́ọ́ tàn sí ibo lọ́ọ́ parí sí ibo lọ́ọ́ hẹ́ndì sí.